ojúmọ́ rẹ lètò ètò lójúmọ́ rí bó bẹ́ẹ̀ tí ń gbádùn ẹ̀ lẹ́sẹẹsẹ bá a ti mú wá fún yín ẹ̀yìn lágbára ọlọ́run ọba àjọṣepọ̀ òkúkú ní ìbàjẹ́ lágbára àtàṣe Elédùmarè eléyìí ni ègbọ́n tó kẹ́yìn ètò lórí ètò ojúmọ́ rí lọ́jọ́ tèní ẹ sì pé gẹ́gẹ́ bí ìṣe wa àwọn ọ̀nà àbáyọ àti ohun tí ó mọ̀ jẹ́ ìgbésẹ̀ láti rí dájú pé ohun tá a mú wá ní gbogbo ọ̀sẹ̀ ó ṣe kíni ó ń ṣàṣeyọrí òun náà la mọ̀ mú gbọ́ alákọ̀ọ́kọ́ níbi abala ìta àkọ́kọ́ mu òjò látọ̀dọ̀ ìjọba kí ìjọba lẹ́lẹ́kàǹjẹ̀ka kí wọ́n ṣe iṣẹ́ tó tọ́ torí pé sórí àwọn abala tamúlùdùn yìí kódà ó tún jẹ́ tí yóò mọ̀ pawó wọlé fún ìjọba lábẹ́lẹ̀ yẹn internally generated revenue torí ó tún dàbí ibi ìgbafẹ́ ni fún àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ wúlò rẹ̀ tó o bá lọ sí vim village níbi tí wọ́n ti máa ń ṣe àwọn sinimá yìí láwọn orílẹ̀-èdè tó dàgbà sókè àwọn èèyàn máa ń sanwó láti lọ wo àwọn ọbẹ̀ wọn lọ́tọ̀ ni. gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ̀bọ̀ láti ilẹ̀ gbogbo àwọn ìta lè pè ní ìpèníjà hmm. challenges òun náà ni àwọn kan tí a ti sọ hmm. pẹ̀lú àlejò wa àti eré ta ti ń sọ bọ̀ láti ìbẹ̀rẹ̀ ní ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà hmm. ló fi lè jẹ́ ohun tí ìjọba fúnra wọn lè dá sí ṣé ní ẹ jẹ́ ká gbóríyìn fún àwọn ìjọba kọ̀ọ̀kan mo fẹ́ sọ pàtàkì bí ìjọba eh, eh, Kwara state ìpínlẹ̀ Kwara oníbìkan tí wọ́n ń pè ní bóyá film village wọ́n ní hmm. ní màlété níbi kan a rí pé wọ́n ń ran àwọn eléré onítàgé lọ́wọ́ ní ìpínlẹ̀ èkó ní ẹ̀pẹ́ díẹ̀ sẹ́yìn hmm. a wà lára iṣẹ́ tí àkànṣe iṣẹ́ tí ààrẹ wá sí hmm. bíi sinimá Lagos sinimá tí ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n kọ́ àwọn báyìí ó jẹ́ ọ̀nà tí ìjọba náà ti lè pa wọlé tó lè gbà nígbà tí àwọn aládàáni bá ń kọ́ sinimá tó bá lọ sí àwọn kíníkan sinimá kíníkan sinimá àwọn èèyàn lọ bẹ̀ táwọn èèyàn sì ń sanwó wọlé mm. ìjọba náà lè kọrú eléyìí ìjọba náà lè kọ́ studio àwọn tí wọ́n fẹ́ kọrin kó lọ record a lè fi àwọn ibì kan ká develop ẹ̀ kó máa fi ṣe. ibi studio tí mo ibi studio tó mo dé o ibẹ̀ mo ti wò pé ó yẹ kí ìjọba nípínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n ti ẹ̀ wò pé entertainment yẹn ti amúlòdùn yìí nǹkan kan tí ó lè mú kí ìwà bàjẹ́ kúrò láwùjọ ni. lọ́pọ̀lọpọ̀ ọ̀nà tí àwọn ọmọ ọ̀dọ́ yìí tí wọ́n bá ń rí bí lọ tí wọ́n ń rí bí ṣe wọ́n rí nǹkan ṣe ó sì pé wọ́n rí ọ̀rọ̀ kọ́bọ̀ láti ibẹ̀ wọ́n wúlò fúnra wọn wọ́n wúlò fáwùjọ gan-an àwùjọ àti ibẹ̀ náà owó mọ̀ wọlé ní wẹ́rẹ́dì wẹ́rẹ́ torí pé kò sí bóyá fẹ́ rí náà bó ṣe ten kọ́bọ̀ bó ṣe one naira wọ́n bá ń gba fifteen thousand gbòòrò lẹ́yìn ọmọ ọ̀sán two thousand naira owó wọlé náà láti ìgbọ́nú bẹ̀rù ló sì dín làásìgbò àti fàákàjà kò rí láàrin gbogbo gbogbo ẹ̀mí agbébọn mm. agbébọn pani ẹyà àti kíkọ ọwọ́ tó bá dilẹ̀ lè ṣú bẹ̀ lọ́wọ́ ẹ̀ ọwọ́ tó bá dilẹ̀ lè ṣú bẹ̀ lọ́wọ́ ẹ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń ṣe jàgídíjàgan yìí mm. àwọn ọ̀dọ́ ni mm. ṣùgbọ́n kò kí ń ṣe ìgbà tí a lè sọ pé ìjọba kan lọ máa gbowó fún wọn ṣùgbọ́n àwọn ẹ̀bùn enabling environment ó mm. ṣe àwọn ààyè tó dá tó dá tó yẹ pé àwọn tí wọ́n ní tí wọ́n fẹ́ ṣe mm. wọ́n á lè ṣe ọmọ mi wà ta fún lẹ́bùn eré ìdárayá bíi mm. bíi bíi ká gbá bọ́ọ̀lù bíi ká sáré ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé ẹ̀bùn yìí ṣe ló kàn dànù ṣe ló kàn ó ń ṣòfò dànù. wọ́n wọ́n ọmọ àlùbáríkà Emmanuela bí ò bá rí yàn kan tó ṣàwárí rẹ̀ wọ́jọ́ orí ọmọ. ẹ̀sẹ̀ wọ́n ọmọ kékeré yìí ibi ló yẹ ti bẹ̀rẹ̀ àwọn pọ̀ ní pé ó kàn jẹ́ ọmọ kan tó máa ń sọ̀rọ̀ tọ́rọ̀ ẹ bá rí ó máa pààyàn lẹ́rìn ah, olú ọmọdé láti bẹ̀ níìsín tẹ bá rí àìmọye ìpolówó ọjà hmm, tí wọ́n ṣe báyìí sí endorsement lóríṣiríṣi ambassador ẹ yẹ wo ara ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó wà láwọn orílẹ̀-èdè tó ti dàgbàsókè lágbàáyé Hmm, torí pé ara àwọn ibi tí àwọn ọ̀dọ́ wa ń gbà lo àwọn ẹ̀bùn ìtayé fi ń rí ó ní àwọn ẹ̀rọ ayélujára wàá ti dákọ̀ YouTube Instagram wà ń bẹ̀ Facebook wà ń bẹ̀ ṣùgbọ́n láwọn orílẹ̀-èdè tá a láǹfààní láti dé lágbàáyé ohun táwọn ìjọba máa ń ṣe ni pé kí àwọn free wifi kò wà yẹn ni pé àwọn tí wọ́n mọ̀ fi browse kò wà kò lè ní access sí íńtánẹ́ẹ̀tì. ọmọ mi owó data ni òjò lè ṣiṣẹ́ yìí. torí nìsín nìsín ó ti kọjá bíi pé Eh, ìwọ olórin hmm. ìwọ eh, adẹ́rìnpòṣónú hmm. ìwọ eh, eléré orí ìtàgé hmm. kan pé láyé análọ́gì gbogbo yẹn ti kọjá. dígítà ní báyìí gbogbo nǹkan bọ́ ọba tún lẹ́bùn ìwọ bórí ẹ̀rọ ayélujára kó tiẹ̀ kó kàn dẹ́mọ́. instagram o lè má lè one one minute video tá à ń post sórí instagram àìmọye ẹ̀rọ ẹlòmíì tó jẹ́ pé ó ń gbàbẹ̀ di wọ́n bí òbí àṣà ọ̀rọ̀ tá máa sọ wọ́n náà bí òbí kò ṣe ju pé internet service lọ kò ní fóònù lásán tó bá ti rí fóònù ló ti gbé báyìí ọ̀yáwálé tó fẹ́ sọ ó ti dàbẹ̀ lọ ọ̀yáwálé ṣùgbọ́n àwọn ìṣòro bá ṣe ń sọ bíi íńtánẹ́ẹ̀tì bíi hmm. wáífì kọ́mọdé bíi kọ́kọ́kà ibi yìí o wọn tó bá nílò ẹ̀bùn báyìí tó bá bá wà rubí o lè ní àwọn iléèwé wa kọ̀ọ̀kan wà ah. táwọn ṣe irú àwọn nǹkan báyìí hmm. ìjọba lè dá sí i. Hmm. ó dà ọ̀rọ̀ tó sọ náà jẹ́ kí n tiẹ̀ wò pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni àmọ̀ ẹ̀bùn wo ló tún nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣé ó lè kọrin àbò lè dẹ́rìn pòṣónú àbò lè ah, ah. ṣeré orí ìtàgé wo ló kéré sí torí ìtọ́ bá bú bẹ̀ nísìnyí eh. ó ṣe fún ah, wa. ilé ẹ̀rọ ẹ̀rọ jẹun parọ́ fún mi ò kọrin. ọ mo kọ rárá. ilé iṣẹ́ kọ. kí ló dé. Eh, ìmúríkọ. ṣébí ọkọrin ní sìtò kémi lẹ́yìn ìgbà mò ń kọrin bàbá ṣínà Peter Afọ́jú. ẹ̀yìn ni mo ti kọ́. ok o lè bá backup ni wọ́n mọ̀ ń ṣe. mo lè ṣe látẹ̀yìn ah. mo lè sọ̀rọ̀ ọlọ́run fún alẹ́ bò. Hmm. ẹ a sì lè dẹ́rìn kùsùnú. Hmm. a lè dẹ́rìn kùsùnú. bóyá tẹ bá fẹ́ ṣe nǹkan tó wà ń rìn pé sọ wípé ó ní àwọn ah, bàbá wa náà ló palówe. wọ́n á ní inú dídùn ṣe rí ẹ̀bùn kan tí mo tún wá nírè ṣé kí n má tàn yín mo lè jẹ́ ní pèsè olú tó bá ti máa mú kẹrí <laughs> ẹ̀yin wa tó bá fẹ́ ṣègbéyàwó owó owó nìkejì mi fẹ́ràn jù láyé ẹ fẹ́ ṣègbéyàwó lẹ́yìn owó owó ni ẹ àgbà ẹ̀yin fẹ́ sílé ẹ fẹ́ ṣayẹyẹ hmm. ẹ wá fẹ́ ẹ wá fẹ́ ẹ tó jẹ gbèsè tó bá ti wà ń ṣé ká mọ̀ pàrọ̀ ṣé ká mọ̀ pàrọ̀ ẹdẹrin kùsùlù hmm. ibi tó bá wà òun là wá ń jẹ. o ní wọ́n eh, ṣe é òun là wá. eré orí ìtàgé nǹkan. ah mo lè ṣe. orí bọ̀dá rẹ̀ eh, bọ̀dá látìn. Eh, àwọn eré orí ìtàgé ó dà kó wà nú ẹ̀gẹ́ yín. tá a bá wo irú ẹni irú Ọ̀gbẹ́ni Bọ́lájí Amúsàn láti hmm. yìí tá a bá wo láti tá a bá wo àwọn eré orí ìtàgé kan tó ti pẹ́tipẹ́ nígbà tó jẹ́ pé ní orí. sọ́run wọn sì rí báyìí náà. lórí ẹ̀rọ ayélujára ní ọ̀sẹ̀ tó kọ díẹ̀ sẹ́yìn hmm. àwọn fọ́tò kan tí àwọn àwọn àwọn bàbá sùwé gbogbo wọn tó ń jọyà tẹ bá rí wọn hmm. ṣùgbọ́n wọ́n tẹ wọ́n tẹ pamọ́sẹ́. níṣẹ́ àwọn làárẹ̀ àwọn làárẹ̀ níṣẹ́ gbogbo àjọ tápà. àwọn ni ààrẹ gbogbo tápà káàkiri káàkiri káàkiri. Hmm. àwọn ìṣòro tá a tún wá ní torí tá a bá tún sọ lọ báyìí ká tún sọ lọ fọ́dọ̀ àwọn ọ̀dọ́ wa náà. Hmm. ọ̀pọ̀lọpọ̀ náà ló lẹ́bùn yìí tí ò farabalẹ̀ tí ò sì ní àforítì. ó dà àforítì bó ṣe sọ̀nà jẹ́ kákọ́ mu láti bí ìgbésẹ̀ bẹ́ẹ̀ni. Hmm, ìgbésẹ̀ lára kọ̀kọ́ o. àkọ́kọ́. ẹ ń bá wà nù ilé kò sẹ́ni tí ó rí o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bọba kọ́kọ́ bọ tàná kó o gbé ìgbésẹ̀ láti lọ sí ibi tí wọ́n ti ń ṣe. àkọ́kọ́ nù. alákọ̀ọ́kọ́ ni ìgbésẹ̀. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì àwọn onígbàwọ̀ gbọ̀nwọ́ àwọn táwọn náà ti ń ṣe títí ju wọn ṣe kó gbìyànjú láti máa fa àwọn ọmọ tí ó wà lẹ́yìn wọn kọ́ mọ̀ fà wọ́n gòkè. àríṣe láríkà àríkà ń bàbá rẹ̀ àwọn bàbá wa náà pa lóore pé ọmọ tó bá ṣe pa ó nìyá rẹ̀ gbé torí ẹ̀ ló jẹ́ mú láti ibi pẹlẹbẹ. tó ìwọ tó kọ́kọ́ ti rí àkọ́kọ́ kọ́kọ́ rí pé à ah, mo lẹ́bùn kìíní hmm. tó bá ti torí tí wọ́n fúnra ẹ ò bá rí ara ẹ hmm. kò sẹ́ni tó lè rí ẹ. ẹ mọ gbàgbé akàn dákọ ẹbùn ẹbùn nìkan náà níṣẹ ibi ẹbùn nìkan lẹrú àwọn kìnìún tiwọn ọ ń kọ léèwé. ẹ àkọ́kọ́ ṣùgbọ́n ohun tóyàn bá fẹ́ ṣàṣeyọrí nínú ẹ̀ ní kí n máa tọ̀ o kọ́kọ́ nífẹ̀ẹ́ sí i hmm. tó bá nífẹ̀ẹ́ sí i o hmm. wá lè lọ kọ tó bá jẹ nílé ìwé hmm. lọ kọ àwọn àwọn courses kan àti èèyàn ṣe àti ata àti bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ni kò ṣe gbọdọ̀ ní gbogbo àwọn lọ sí yunifásitì. cinematography gan cinematography tó bá wá jẹ́ pé onífẹ̀sí tó bá lọ torí tó bá tún lọ yunifásitì àwọn kọ̀ọ̀kan wà tá à ń pè ní ẹ̀kọ́ nígbà tí wọ́n bá ń ṣe gangan mm, on the job experience on the job experience mm. àwọn kan wà the job training púpọ̀ nínú àwọn tá a dárúkọ yìí mm. pé wọ́n ti ṣe làmìlaka ìrírí tàgé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá gbé wọn jókòó tó bá ṣàlàyé wàá rí i pé kò kí ń ṣe ìtí mi lọ kà nílé ìwé gangan àti pé ìmí ìgan ò tiẹ̀ lọ ilé ìwé gíga. ọmọ tí ó tó panilẹ́rìn jù ń bẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó lámìlaka nínú iṣẹ́ yìí kì í ṣeṣẹ́ iná kọ́ ilé ìwé wọ́n máa gbọ́ agbẹjọ́rò wọ́n máa gbọ́ ẹnjíníà wọ́n máa gbọ́. tàbá ní ká máa dárúkọ nísìnyí ẹ̀yẹ dárúkọ àwọn eré tàbí tàbá dárúkọ àwọn arábìnrin arábìnrin tó ti ṣàṣe tó sórí ire Fúnkẹ́ Akíndélé kò ka tíátà àti agbẹjọ́rò ni ẹ bá dárúkọ Fẹ́mi Adébáyọ̀ agbẹjọ́rò ni tẹ̀rẹ̀ àti. kódà ọdún Adékọ́lá tó tiẹ̀ lọ ilé ìwé náà táwọn náà kàwé láìpẹ́ yìí. a gbọ́ pé àkòyè pé bóyá àwọn náà lọ ní yunifásitì kan lọ ka hmm. tíátà àti ṣùgbọ́n wọ́n lọ kọ́ lábẹ́ ọ̀gá kan hmm. nígbà tí wọ́n rí pé àwọn fẹ́ ṣe kiri wọ́n tọ̀ àwọn tó lè kọ́ wọn lọ so ìwọ náà ìwọ náà wàá rí i pé o fẹ́ ṣe kinní báyìí hmm. tọ̀ àwọn tó lè kó ẹ lọ hmm. gbé ìgbésẹ̀ láti ṣípá kó lè bá ààrẹ tó máa gbé ọ torí tó bá jókòó sínú ilé kò lè wá bá ọ ibi hmm. tó bá jókòó sí èèyàn gbìyànjú náà ni àforítì gẹ́gẹ́ bí mo ṣe sọ ó sì jẹ́ nǹkan tó ṣe pàtàkì ọjọ́ tá a bá gùn lọ́la àkànrun ọjọ́ tọmọdé bá dìde kọ́ ló máa rìn àìláforítì ó tún wà lára ohun tó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹlòmíì lẹ́bùn ó ní òye ó lè ṣe mm. ṣùgbọ́n ọjọ́ tó bá dìde ló fẹ́ rìn kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o. ẹ ẹ nǹkan tó yẹ ká tún jẹ́ kó yẹra wa ni pé ìjákulẹ̀ ó mọ̀ wà bẹ́ẹ̀ni tí ó sì lè fa ẹbí eh, táforítì tí wọn lọ wà lónìí eh, ibẹ̀ láti wá máa wá àforítì torí pé ọ lè lọ bẹ́ẹ̀ lómi kò ní pé kó rọbí ṣe torí ẹlòmíì bá ti blow tán yóò mọ̀ wò pé ẹ eh, who are you ó ti gbàgbé pò náà ti wà ń bẹ̀ wọ́n. ní kò yẹ rí. Hmm. bàbá ń wa lọ́wọ́. ibi tá a ti ń sọ pé àforítì náà hmm. tó ní ẹni fẹ́ lọ bá láti fà ẹ́ lọ́wọ́ sókè mm. òun náà rántí ìgbà tó ń mọ ọ̀ràn ṣe wàhálà ṣe wàhálà mm. ibi tó bá rí pé o láforítì mm. yóò da ẹsẹ̀ gbẹ̀kan yóò lò pọ̀ bẹ̀ ká tó lọ ká bá wo àwọn oríṣiríṣi orin lórílẹ̀‐èdè nàìjíríà orin tàkasúfè tí wọ́n ń kọ lọ́lọ́kan ògbọ̀kan àti orin àwọn fújì gospel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan kan tí mo tún rí ni pé àwọn orin tí àwọn ọ̀dọ́ yìí ń kọ àwọn ipa wọn láwọn àwùjọ wa pàápàá jùlọ yìí tó jẹ́ tàkasúfè àti fújì torí pé ìgbà míì tó bá ń gbọ́n tí wọ́n mọ̀ dákọ nínú àwọn ilé tó lè tó lè ilé tó lè sọ́nú àwẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ mi ṣùgbọ́n bàbá tiẹ̀ wo a lè yà wọ́n lórin ẹ̀mí sẹ́tọ̀ torí àtàbàtúbù ò lè bọ́ rí stéèjì kó mọ kọrin tàkàsówe àbí kó mọ kọrin kan púpọ̀ torí kó rí ẹ̀mí náà lọ́mọ. àwọn tẹ́ ẹ pè ní olórin ẹ̀mí hmm. èmi rí pé ìmọ̀ràn yìí hmm. bí ìmọ̀ràn ni hmm. gbogbo àwọn olórin wa á rí pé ìmọ̀ràn yìí ká sọ kárí kó má di pé àfarí apá kan àwọn tá a pè lólórin ẹ̀mí náà mm. tẹ́ ẹ bá jó lórin ẹ̀mí ẹ kọrin ẹ̀mí ní tòótọ́ mm. irú àwọn irú àwọn ọ̀gá mi àtàbàtúbú eh. tó bá ní orin ẹ̀mí mm. tó bá pàdé àtàbàtúbú ní ṣọ́ọ̀ṣì tó bá kọrin ẹ̀mí tó bá pàdé àtàbàtúbú sí ìkómọ àbí eh. ìgbéyàwó. iye ò ní ọmọ náà lùdò mọ́sí gbà o. àtàbàtúbú kọ orin ẹ̀mí yóò tún kọ eh, orin kejì náà ah, ah. torí kí là ń sọ yìí ọ̀rọ̀ owó ṣùgbọ́n tó bá jẹ́ olórin ẹ̀mí olórin ẹ̀mí rẹ̀ omi ẹ̀mí náà ti wọnú ara hmm. ara ti wọnú orin ẹ̀mí hmm. bẹ́ẹ̀ náà ni àwọn onítàka súfe ìyẹn tiẹ̀ lé ọmọ táyé bí aláwọ̀kọ́ aláwọ̀kọ́ ọmọ ayé òbí mọ burúkú ayé òbí mọ burúkú ẹ̀ ah! owó ehun owó ehun ó kù díẹ̀ ká ọmọ táyé ń bí nìsín yàwó yàtọ̀ sí orin tí wọ́n ń kọ àwọn tí ń jó fún wọn ń kọ ìjíjó ní hòhò ṣé nítorí ó mọ̀ wá àfi tán bá jó ń hò wọ́n gbogbo eléyìí gbogbo eléyìí ẹ orin takasúfè tá a kọ mm, mm. wá rí i pé kò kì í ṣe orin tó bẹ̀rẹ̀ pẹ̀lú wa mm, kì í ṣe àṣà wa àṣà tá a gbà ara civilization tó ti bá wa pé pé ó ti bá ìjẹun wa ó ti bá ìwọṣọ wa ó ti bá ẹ̀kọ́ wa ọmọ tó ọmọ tó ọmọ tó máa dùn mí olórin gangan tó kọrin Eh, tí dìbànjì bá ń kọ́ àbí tún náìsì eh. àwọn wọ̀sọ tó dá àwọn tó dùn eh, àwọn tó ń jó àwọn tó ń jó fún wọn yìí ni àwọn èèyàn fẹ́ wò òun làwọn èèyàn fẹ́ wò àwọn kan àti ẹ pé ijó yìí hmm. àti bí wọ́n jó ní o ọjọ́ oníṣẹ́ ti ti wọn. Hmm. káfíkárì. èmi rò pé èmi rò pé àṣà tá a kọ́ hmm. tá a kó wọnú wa ló ti di ẹn bàbá wa kó àṣà náà kò ní ká kó ìdọ̀tí tó wà nínú àṣà mọ́ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ wá máa kọ́ nísìnyí ni pé ẹ̀kọ́ ta gbọ́dọ̀ máa kọ́ ta máa gbà wọ́n nímọ̀ràn ni pé hmm. kò kì í ṣègbà tẹ́ ẹ bá jó ní òòrùn kò hmm. kì í ṣègbà tẹ́ ẹ bá bọ́ra sílẹ̀ nìkan lẹ tó lè ṣiṣẹ́ yín ó ní tèmi ká tó mọ fèyí ṣe lọ mo lè kọrin mo lè ṣeré orí ìtàgé bẹ́ẹ̀ mo lè dẹ́rìn ẹbùrẹ o àdúgbò ni ṣé kí n wá ẹbù ẹbùrẹ o níṣẹ́jú kọ̀ọ̀kan tẹ sáré ah, kọrin èrìà ẹ̀ṣá mi antenna ni <laughs> kìí <laughs> antenna ni antenna sórí náà nù sórí nù <laughs> orí ló kọ sórí náà nù sórí nù orí náà kọ gíbọn sórí nù ah. sórí nù ah, jáwọ fèyí ṣe lọ lórí ètò ìjọba ẹ wo adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ farabalẹ̀ láti bá àwọn ètò lénìí atúndékáyà gbọ́nà bẹ̀rù láti rí dájú pé à ń tẹ̀ síwájú tàbá ń sọ̀rọ̀ nípa pé orílẹ̀-èdè ní ìgbọ̀nà ti entertainment yẹn ni amúlòdùn nǹkan tí ó lè máa pawó wọlé fún ìjọba tí ó pawó wọlé fáráàlú ni yóò kó ìṣẹ́ àti òṣì kúrò láwùjọ wa yóò da iṣẹ́ lẹ̀ fún àwọn ọ̀dọ́ ẹ̀yin ìjọba wa ẹ bá wa mójútó. àtijọba àtàyìn òbí àtẹ̀yìn akẹ́kọ̀ọ́ àtẹ̀yìn olùkọ́ ẹ bá wa mójútó ẹ̀bùn tó wà nínú ẹ ọ̀rẹ́ mi ẹ̀bùn yìí jẹ́ kó jáde ẹ̀yin tẹ́jẹ̀ tí wàá bẹ̀ ẹ fà wọn míì lọ́wọ́ sókè títí dìgbà míì tá a tún pàdé lórí ètò gbọ̀ngàn olúfìyà ọlálékan ọmọ yáwálé lórúkọ tèmi ká tún fìrè pàdé àlàáfíà fún gbogbo wa. ẹ̀yin gbọ̀ngàn lèmi ó gbà kọjá tó dọ́dí òun bá ń bọ̀ láti èkó mo á tẹ̀lé ọdún gbọ̀ngàn gbọ̀dí òun ẹ wo ọmọ fèéṣe lọ lórí ètò lọ́jọ́ tèmi fún ìpolówó ọjà àbẹ̀fẹ́ jàlejò lórí ètò ẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four eight one four 2929 0814 814 2929 adédire ọmọdé lóko tèmi yẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fàmọ́jọ ọlálọ́mí ọmọ àbí yòókọ́ mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi nàìjíríà láti tó olótìtọ́ ẹni tí ó ṣe fọkàn tán kọ́lọ̀ ń kó ràn mí lọ́wọ́ ó dìgbà kan ó dàbọ̀.